Hello, somebody. My name's uh, John James Joshua. I want to recommend to you Sunday Akande Channel TV. Wow, it's one of the best channel TV online. Sunday Akande Channel TV. Make sure you subscribe. Just subscribe. Not only that, like it and also click the watch meter there for other notification that will better and benefit your life. I recommend to you. Sunday Akande Channel TV. Sunday Akande Channel TV. Sunday Akande Channel TV. Yes. Àdúrà ẹ̀ka burú o, àwọn aládùúrà ẹ̀ka ti fi àdúrà ẹ̀ka bá jọ àwọn èèyàn jẹ. Àwọn èèyàn á máa gbàdúrà àwọn bàmí nǹkan wọn ò tún gbààwẹ̀ lòdì sí èpè ègún agbára àjẹ́ agbára oṣó agbára àwọn ẹlẹ́bọ̀lóògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn èèyàn wọ́n yí gbàdúrà lòdì sí àdúrà ìka àwọn aládùúrà ìka náà ti fi àdúrà bá ti ayé àwọn èèyàn jẹ hmm. àwọn míì máa ń gbàdúrà ìka fúnra wọn tó jẹ́ pé wọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ sí máa fi àdúrà ìka ránṣẹ́ sẹ́lùmí àwọn míì máa lọ ń bá àwọn èèyàn wọn ó sanwó rẹpẹtẹ fún wọn wọn nìkan bá wọn gbàdúrà ìkàfi bá àtàyè ẹlòmíì jẹ àwọn tá à ń pè ní prayer contractors prayer contractors ń bẹ tó yẹ pé iṣẹ́ wọn nìkan sábà gbó fún kẹ́tẹ́ fún máa gbàdúrà ìkàfi bá àtàyè àwọn míì máa ń lọ sọ́dọ̀ wòlíì kà àwọn aláàfáà àwọn pásítọ̀ àwọn evangelist oríṣiríṣi pé kán fi àdúrà bàtà wọn mélòó mo fẹ́ kà nínú ayé tí àwọn èèyàn ti fi àdúrà ẹ̀ka bàjẹ́ àdúrà ẹ̀ka lè o àdúrà ẹ̀ka lè gidigidi gan kí ni kàtí mo mọ̀ ní wípé àwọn aládùúrà ẹ̀ka gan ń gbẹ nínú ìlú wa lónìí wọ́n sì ń gba àdúrà ẹ̀ka lòdì sáwọn èèyàn àdúrà ẹ̀ka lè. dádì ṣé o gbọ́ àdúrà ẹ̀ka lè ń jà wáyé. ẹ nílò láti lọ gbàdúrà fún ìṣirò lójú pé kọlọ́run ṣe mí lójú yẹra fún mi. ẹ̀mí mímọ́ o olúwa ọlọ́run dáǹdè ọlọ́run tó ń túni sílẹ̀ olúwa tú wa sílẹ̀ kò nínú gbèkùn èṣù kò nínú gbèkùnkùn olúwa gbógun tàwọn tó ń gbógun tiwa fìjà fún àwọn tó ń fàjà di àṣà àpáta wa mú olúwa dìde pẹ̀lú àpótí agbára rẹ gbè wá níjà ogun yìí ti tó gẹ́ ogun fìkéyíkẹ ti tó gẹ́ ogun àjálù ti tó gẹ́ ogun àrẹ́rù ti tó gẹ́ olúwa o dìde pẹ̀lú àpótí agbára rẹ gbà níjà. dìde ègbé níjà lórí ìdílé wa lórí ayé wa dìde ègbé níjà gbógun pẹ̀lú àpótí agbára rẹ kò gbé wa níjà olúwa o. Jesus of Nazareth. ṣé pé ìyẹn ogún ọdún máa ń jóni lọ́wọ́ lójú mi ti wá sí iye ọdún mẹ́tàlá ni mò ń jẹ yìí my dear Oya, ilé yá. ilé kẹ. ilé yá. ilé kẹ. bẹ́ẹ̀ni. àdúrà la wá gbà níbí àdúrà àti àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta hmm. òní ló di ọjọ́ kejì ó di ọ̀la ká tó kò lórí òkè yìí dádì tolú ẹjọ́ bí wọ́n bá ń ṣe wá kò yẹ ká ṣera wa o kò yẹ ká ṣera wa o. mọ́mì tolú ẹjọ́. E ṣe rí àṣírí ogun tí ń jà mí gan lọ́lọ́run ti tú báyìí èmi àtẹ̀yìn àjọ débi kan ẹ dìde lẹ gbéra lẹ gbéra lẹ ká máa lọ lé àjọ débi kan ẹ gbéra lẹ ká máa lọ lé iléyà ẹ àdúrà wa ti gbà. sísẹ́ dúpẹ́ mo ti ṣẹ̀yìn mo ti ṣẹlẹ́dàá yín ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ jọ ẹ jẹ ká ẹ kí n bẹ̀bẹ̀ ẹ ti sẹdúpẹ́ ẹ ẹ dárí jì mí dúró lọ́hùn ẹ fọ́ wọnú ẹ mo mọ̀ pé ó dùn yín dọ́kàndọ́kàn ẹ mo sẹ̀yìn ni mo sì sẹ́lẹ̀ dá yín sẹ́rí kóòtù ọlọ́ọ̀tẹ̀ fàmí sí níjọ́ ah ó ń jà mí gidi gan-an bí mo ṣe ń bọ́ nílé ikú bẹ́ẹ̀ ni mo ń bọ́ sílé àrùn gbogbo òkè ọyá wa ti di òkè ìyá mọ́ mi lọ́wọ́ àjálù àrélù ogun lónìí ogun lọ́la ah, ìyà yìí pọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mi ṣe rí àwọn àwọn èpè àbí àdúrà ni màá pè ní hmm? tẹ ẹ sẹ́lẹ̀ mi lórí ńjọ́ yẹn kò sí etí ọ̀sẹ̀ kò sí etí ọ̀sẹ̀ ẹjọ́ dúró lọ fún obì. Ah, ẹ sista dúpẹ́ ah, ẹ dárí jẹ tọkàntọkàn ni ah, ẹ dárí jẹ tọkàntọkàn àdóòdì tẹ lórí ló ń jà wá ẹ ẹ fàdúrà rere rọ́pò àdúrà ibi tẹ ẹ sí lọ́kọ mi lórí tí ń jà wá nìkan bí ọdún mẹ́tàlá sẹ́yìn. The Lord is good in fact the spirit of. ọ̀rẹ́ mi níbo ló ń lọ. ẹ ló dádì bẹ́ẹ̀ ni sà ah, sà ọlọ́run yìí mà tóbi púpọ̀ o àwọn tẹ́ ẹ ní mo gbúdọ̀ wá lọ àwọn gan-an wà níwájú mi báyìí ah, ṣúọ̀ nìyẹn sà ẹ ṣeun gan sà ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa lórúkọ jésù. àgùn tó gún ni lẹ́sẹ̀ tó bá tún gún ni lọ́wọ́. ọ̀rọ̀ ti di kalẹ̀ ni bẹ́ẹ̀ gan-an lọ̀rọ̀ tó wà nílé mi. pásítọ̀ mi náà pe lẹ́ẹ̀kan yẹn in fact bí mo ṣe máa rí yín ní kíákíá òun ni mò ń rò lọ́wọ́ òun lẹ wọlé yẹn àdúrà ìkà tí mo gbà fún yín lọ́jọ́sí oúnjẹ èmi náà bíi ti báwo ẹ̀yin ni màdíásẹ́ ẹ̀yin lẹ fà wọ́n lé kóòtù ọlọ́run lọ́wọ́ ẹ̀yin lẹ́ni wò ní rí bá ti ṣe láyé mọ̀ báwo ni ogun àdúrà àkàsí lè máa jẹ̀yìn náà sẹ́nìkan gbàdúrà ìkàlẹ̀ yín lórí mi. rárá o kò rí bẹ́ẹ̀ rárá òtítọ́ ọ̀rọ̀ kan ni pásítọ̀ mi ṣí mi lójú láti rí ẹnikẹ́ni tó bá ń gbàdúrà ìkà tàbí àdúrà òdì fún ọmọnìkejì rẹ̀ bó pẹ́ bóyá àdúrà ìkà náà ń bọ̀ wá ṣẹ sóun náà lórí gbogbo aládùúrà ìkà aládùúrà òdì tí ò bá tètè fàyè rẹ̀ fún Jésù kó sì ṣe àtúnṣe bó pẹ́ bóyá wọn ò bọ̀ sínú wọn ò fara kásá ìbínú Ọlọ́run èrè ẹ̀ṣẹ̀ àdúrà òdì tí mo gbà fún yín lọ́jọ́ sí. Si ó ti sọ̀kalẹ̀ sínú ayé tèmi náà àárín èmi àtọkọ mi ti dàrú pátápátá ìgbájú ìgbámú ìjà ni lójoojúmọ́ pabambarì rẹ̀ wà ní pé ó ti tì mí jáde lẹ́yìn ìgbéyàwó ọdún méjìlá bí mo ṣe lọ sílé ọkọ bẹ́ẹ̀ náà ni mo padà wá sílé bàbá mi wá dálé moṣú asán ni mo mú bọ̀ láti ilé ọkọ kò sáyọ̀ kò sálàáfíà bẹ́ẹ̀ ni ò sọmọ pásítọ̀ mi wá sọ fún mi pé tí mo bá lè yí àdúrà ìkà tí mo gbà fún yín lọ́jọ́ sí tí mo dípò rẹ̀ pẹ̀lú àdúrà rere ìdè mi yóò jà. Ja ẹ jọ̀wọ́. ẹ jẹ́ ká jọ gbàdúrà papọ̀. kí ló dé kí ló ń ṣe mí náà ọtí nìyí lọ́wọ́ mi yìí nígbò láyé mi dayé ọlọ́tí. Eh? Ah! Ah! Ẹlẹ́dàá mi. Níjó láyé mi bàjẹ́ lójú mi báyìí. Ayé mi ń bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lónìí. Báyé mi bá sì bàjẹ́ pọ̀sílà tó ṣe mọ́. Ah, ah! Ìyàwó mi dà. Olùlọsí olórí burúkú ẹ̀dá. Wọ́n kápò dúró dèmí lónìí ni wọn bá pa ọ òkú méjì ò bá sún nínú ilé yìí. ìwọ sórí o ò tún sún nínú ilé mọ́ lónìí o wàá kó ẹrù ẹ lọ́lé bàbá rẹ mi ò kàn fi ọ ṣàyà mọ́. mo ti léyàwó mi lọ ah, ah, ah. ayé ẹlẹ́ṣẹ̀ ọmọ dá o. ṣùgbọ́n mi ò wá gbọ́dọ̀ kú sínú kòríta yìí. bí kú sínú ẹ̀ àbámayérayé ni fún mi ah ìyàwó mi wọ́n wa ọkàn lónìí wọ́n wa ọkàn gbọ́dọ̀ padà wá sínú ilé yìí ah ipò ẹni lẹ́sẹ̀ tí mo wà yìí kò yẹ kí n kú sínú oko yìí jésù mo gbá ayé mi tọ̀ wá wọ́n ló lè tún ayé mi ṣe olúwa mo gbàdúrà tún ayé mi ṣe ráyé mi padà ah, gbà mí olúwa mi olùgbàlà olùgbàlà mo nílò rẹ gbà mí ọlọ́run mi wá tún ayé mi ṣe wá tún ayé mi rọ olúwa gbà mí. ẹ̀sùn tí yín náà dáa ti ṣẹ̀bi well with you in Jesus name. dúpẹ́ dákùjọ mo fi ọlọ́run olódùmarè mo fi bì ọ́ ọlọ́run tó dá ayé àti ọ̀run mo fi bì ọ́ dákun dákun wo àmọ́ wò wá mi kí n máa pẹ́ bí ó ṣe rí nù dákun mọ́ bínú dákun wá fún jìn forí. ọkọ mi tí mò ń sọ fún yín àwọn nìyí. olúwa ah, ṣeun olúwa ṣeun jésù ṣeun. orí òkè ìṣẹ́gun níbí kò sí ẹni tó débì tí àdúrà rí ọba mo ti fi holy names àti ọṣẹ dúdú láti fi gbàdúrà tó gbóná janjan ó di dandan kó o bá wọn lọ́kọ. àmín. ọ̀ya sọ orúkọ àwọn mẹ́ta nú àwọn ọkùnrin tó fẹ́ tọkàntọkàn. Gbénga Thompson lé ẹni àkọ́kọ́ ó lówó lọ́wọ́ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ báàkì ńlá kan ló ti ń ṣiṣẹ́ ah bàbá kì bá wù mí tó bá lè jẹ ọkọ tí Ọlọ́run yàn fún mi àlébù kan tó wà lára ẹ̀ nìyí pé ọmọ Ìjẹ̀ṣà ni àti pé ó tún kọlà ṣùgbọ́n mi ò mind. ọ̀wàlà kì í ṣe ọkọ rẹ bó ti wulẹ̀ jẹ́ pé ọ̀wàlà lèmi náà mi ò fẹ́ kọ́ ọ fẹ́ ọ̀wàlà inú ọlọ́run ọ̀dẹ̀dùn sí kọ́ ọ fẹ́ ọ̀wàlà àti pé ọmọ àjẹsà ni wọ́n dẹ̀ máa ń láhùn púpọ̀ àti pé wọ́n máa ń béèbú ọ̀wàlà kì í ṣe ọkọ rẹ ẹlẹ́ẹ̀kejì. Hmm, Kazeem Àyìnlá òun náà lówó lọ́wọ́ ó gbajúmọ̀ ó ga ó sì sì gbọ̀nlẹ̀ bẹ́ẹ̀ mo ti ṣẹ́yún fún lẹ́ẹ̀kan rí ṣùgbọ́n títí di bá a ti ń sọ̀rọ̀ yìí bàbá kò tí ì fìgbà kan sọ wípé òun máa fẹ́ mi sílé kò ní àléébù kankan kò ní àléébù mo nífẹ̀ẹ́ púpọ̀ inú mi yóò dùn tó bá lè fẹ́ mi ṣùgbọ́n ọ̀dọ́ muslim ni but bàbá mi ò mind torí pé eré kí n ṣàlàdé lórí ni mò ń sá. Kasimu kì í ṣe ọkọ rẹ àbáwo ni ó ti ṣe dùn ún gbọ́ ká pé ìwọ tó o jẹ́ kìrìsìtẹ́nì láti fẹ́ ọmọ mùsùlùmí kì í sọkọ rẹ mú ọkàn rẹ kúrò níbẹ̀ pátápátá ẹlẹ́ẹ̀kẹta. mista sanya adetiba ó lówó kò bad rárá ó hans kìrìsìtẹ́nì gidi ni wòlíì èdùmarè ọ̀gá mi níbi iṣẹ́ ni mò ń sọ̀rọ̀ ẹ̀ inú mi á dùn tó bá lè jọkọ mi ṣùgbọ́n àlébù kan tó wà níbẹ̀ ni pé ó ti níyàwó ìyẹn sì ti bímọ méjì fún un. sànyà adétìbá gan o ó ní ọkọ rẹ̀ ó níyàwó nílé ó sì bímọ méjì òun gangan lọkọ rẹ̀. ṣé yóò sì lè fẹ́ ìyàwó méjì kiri yóò gidi lẹni tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí o. <laughs> mú kan nínú méjèèjì inú kọ jẹ́ olórogún nínú ìdílé ọkọ rẹ tàbí kí n bọ́ fi àdúrà tó gbóná jẹja láti fi lé ìyàwó inú ilé rẹ̀ jáde àìmọye ìdílé láti fi àdúrà tó gbóná jẹja láti fi kọ̀yìn ọkọ àti ìyàwó síra wọn. inú mi á dùn tí ìyàwó ilé ẹ̀ bá lè jáde àjẹ́ ah, yìí pé ọ̀rọ̀ mi ti dayọ̀ nìyẹn. kúnlẹ̀ jẹ́ kí n gbàdúrà fún un. ọ̀yá kẹrọra sọ fún olúwa pé olúwa olúwa olúwa jẹ́ kí ìyapa jẹ́ kí ìyapa. abrahamu wípé kí felicia ẹ̀bùn olúwa adétiba kó fìbínú jáde kúrò nínú ilé ṣàyà adétiba àdúrà lórúkọ jésù ìfẹ́ tó wà láàrin yín kí ní ẹ̀mí mọ́ kó jó wọn run lórúkọ jésù ó yá gbàdúrà lórúkọ jésù ó yá gba àbẹ́là yìí ó gba ọláìtà yìí ó yá dorí rẹ̀ kodò ó yá wàá sọ fún olúwa kó o sáná sí wípé olúwa.